Otasansan rédíò and TV. nurse tí ó fún Mohbad ní abẹ́rẹ́ gbẹ̀yìn tó tọ́jú Mohbad gbẹ̀yìn Sam Larry Naira Marley ìyàwó Mohbad ìyàwó Mohbad bàbá Mohbad ṣe é gbọ́ mi dáadáa àwọn tó yẹ kí wọ́n yọjú tá a lérò pé yẹ kí wọ́n yọjú òun ni Sam Larry Naira Marley nurse tó tọ́jú Mohbad gbẹ̀yìn tó fi dákẹ́ bàbá Mohbad àti ìyá Mohbad ìyàwó Mohbad àwọn yẹn síbẹ̀ lára àwọn nǹkan tó lè ran ìgbìmọ̀ yìí lọ́wọ́ ó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Mohbad kí wọ́n ṣàwárí rẹ̀ yóò ran ìgbìmọ̀ yìí lọ́wọ́ nínú iṣẹ́ ìwádìí wọn gidigidi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Mohbad ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó Mohbad ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nọ́ọ̀sì yẹn nọ́ọ̀sì tó tọ́jú Mohbad gbẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá Mohbad mẹ́rẹ̀ẹ̀rin yẹn a nílò rẹ̀ tó fi mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Sam Larry àti Naira Marley ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn márààrún yẹn ìgbìmọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n nílò rẹ̀ yóò ràn wọ́n lọ́wọ́ dáadáa nínú iṣẹ́ ìwádìí tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni torí pé ẹ wò ó a nígbàgbọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá o àtàwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ pé wọ́n ó ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n ó ṣiṣẹ́ wọn dáadáa torí pé ìṣẹ̀lẹ̀ yẹn deep ọ̀rọ̀ kò Mohbad ó deep gidi hmm. tó sì gba ọ̀rìn kìnìún ìtọpinpin gidi ìtọpinpin tó jinlẹ̀ ọ̀rìn kìnìún iṣẹ́ ìwádìí lórí ikú bad. ká lè mọ èyí tí jẹ́ òdodo eléyìí náà la gbọ́ ò láníkàmú wá tá a bá tún ti gbọ́ tuntun tá a bá tún ti rí tuntun á tún padà wá láti wá fi tó yín létí kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀